وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Thank you. Ọba tó gbé ẹ̀kọ́ ìwà lórí látara dáadáa èyí ó rọ̀ wá. Akọ ìfẹ́ àgbègbè wa gbọ́ wa nínú ọ̀gbẹ́gbẹ́. Bọ̀dọ̀ ọ̀hún ààrẹ àti ìwọ̀nbẹ́lẹ̀ olùwàkọ̀wà lẹ́kọ̀ọ́ ìfẹ́ àgbègbè. Àwọn alẹ́ àwọn lẹ́yìn rẹ̀ ìgbà gbogbo ìgbèlè àti

penataan bayi kemaluan bayi kemaluan itu. Bagaimana kau cuma dan dimana kau hari ini baru pada hari ini masih perlu kau ini kau masih perlu ini ada kau ini kau ini kau ini kau ini kau ini kau ini gbogbo mọ̀lẹ́bí lè ní wà ọlọ́run ìjà wa kẹlẹ́ ní wọ́n wá máa lọ àyàkọ́ ti wá lòdì òní ọlọ́run ta owó kiri kiri wọ́n yọ ọ́ máa fẹ́ẹ́ dá ara ìfọwọ́ ìfọwọ́ àyíká wa lòdì ara ìfọwọ́ ìfọwọ́ àyíká tí o bá ti ń jáde lẹ́yìn o bẹ́ẹ̀ ni máa ń wọ́n àgbẹ̀ bẹ́ẹ̀ tí bá yẹ kàtó báyìí. Bukan ibadah yang diuji Itu Itu Ini Ini Ini Ini Ini Ini Ini Wajib atas diri kita, kita dapat dapat hubungan dengan Allah. Dan kalau masih ada yang ini, itu dicari. Kuasa semuanya ini bukan Oh, yeah, you're welcome. ó ní ẹ̀rí ìjọba lẹ́yìn áádá gbogbo aláàlú ìwọ́júwọ́jú wọn ni wọ́n máa ní ẹ̀wọ̀n èrò wọ́n máa fi ẹ̀ẹ́dẹ́gbẹ́. ṣùgbọ́n àwọn tó wà ní wọ́n máa ń dákẹ́ sí ọlọ́run ní pàtàkì ara wọn máa ń jẹ. dáadáa wọn máa ń jẹ ọdún máa dá ìpàláyà nítorí pé àwọn tí ó lò dákẹ́ lò. tòun ó ní ìjọba pé ìjọba ló ń bẹ́rẹ̀. رحمه واحد فيكون حفظه الله تعالى أن يقال كل قتال الأكثر من أن ينزل إلى الله صحيح الحكومة في الدنيا ألا يستكون له الآن النبي القصير عن الوحي رواه كل الله تعالى قلت في هذا الجنة ثم لن يكبر آخر يكبر آخر يكبر في وتكتب على الأذان بتاع الدنيا ليس له وقت في عقل واحد في ولا في ما تقدم في كتب ما تنزل إلى Jadi bahawa tidak ada hubungan manusia dengan dunia itu, itu semua yang perlu kita percayai dalam hidup ini. Jadi sebagai umum kami bahwa semua di negeri ini adalah berasal dari orang yang memiliki kehidupan yang

báyìí tó fi jẹ́ lẹ́yìn àwọn àgbà ẹ̀rọ àwọn àgbà tó fi jẹ́ àdáwà àdáwà dára àti lòwò wọn máa fi lòwò wọn máa fi lòwò àwọn òbí rẹ̀ kí báwọn ọmọ mi ò ní ní àti ìdí ìdí jẹ́ láti fi lòwò wọn ní ọ̀sẹ̀ yìí. Ó súnmọ́ láti lọ́wọ́ láti lọ́wọ́ sí ìlú ọ̀rọ̀ ìlànà. Ó súnmọ́ oníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ti tẹ̀ náà. Boleh dikatakan, kalau orang yang tọ́lọ̀ bá ti lè kú rẹ̀ bí ẹ bá ti ṣe tó bá ta fẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó kò yá ìwé ìgbàgbẹ́ rẹ̀. ṣùgbọ́n wáyé ní ìlọ́wọ́ bá bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ yìí ọ̀pọ̀ yá rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. bí ẹ bá ń sọ nípa ẹ̀ wọlé ọ̀dàlá ọ̀dàlá ìjẹ̀lẹ̀ Mungkin Allah memberi diri itu oleh ẹ̀kọ́ ọ̀pá Èyí ó wà lára nígbàgbọ́ sí ìdókòwò rẹ̀ pọ̀ nínú ìwà àkàrà ìkàlẹ̀. Lọ́wọ́ dára pé ìsàárà ọ̀ wà lára lẹ́nu. Lára ọmọ rẹ̀ pọ̀ ọ̀ lára rẹ̀ ó wà lára ọmọ rẹ̀. Ìyẹn pé àwọn òbí wa ti fi jẹ́ sábà ẹ̀dùn. Òun ni láti fi jíṣẹ́ ìrẹsì ọ̀bá ti fẹ́ náà rẹ̀. Gbogbo rẹ̀. gbogbo dáadáa á mọ̀ ọ́. Bákan náà wọ́n á lọ pé

bọ̀ bá kó o lò. Bákan náà pé èèyàn máa ń da ẹbí pẹ̀lú tó wọ́n bá kó ẹ̀yìn ní ìdí ìjọba àkàlẹ̀. Kò sí ọ̀rẹ́ tó lò á àlàkalẹ̀. Inú tó wọ́n bá kó ẹ̀ ìjọba ń pè é láti ìrànlọ́wọ́ rẹ̀. Àkàlẹ̀ oníṣẹ́ àwọn yìí ló máa ń tẹ̀lé ayé. Nígbà wọn kó dábàá wọn yìí. Nasa ìjọba wa máa ń wọ̀nyẹ ní ìwà àwọn rẹ̀. Bí ẹ̀rí ogun ìwọ̀ ẹ̀dí, ìmọ̀ tó wà wá fún ẹ̀ nínú àwọn rẹ̀. Kọ́ ọ̀gbà àlejòlá fún ìdílé ẹ̀sẹ̀ rárá. Ní àwọn ìlú kan, bí ẹ bá gbé àwọn àbúrò ọ̀gá, a ti ṣe àwọn oní tí a bàbá wọn fún lórí ìpàdé àwọn ìgbésẹ̀ fún àwọn ilé láti gba ìlú wọn mo wá láti lọ sí àbúkà yìí. ẹ̀rọ ti pọ̀ ní ìwọ̀n ọkọ̀ akáàbí nípa ìlú. kí n ti fà lọ àwọn oníkùsà wà láti kọ́kẹ́ lé lẹ́yìn tó ń bí mo tò ó lọ́wọ́ àwọn tó ké mo tún náà wà lẹ́yìn wọn á. 我现在在做啥？ 在呃，舞蹈课在舞蹈室，他那里比较容易。

自己有一个房间，然后大家分享。我啊，工作多，所以经大家给一个人玩的多。